السابق ومن تبعهم بإحسان إلى الدين أما فيا عباد الله اتقوا الله سبحانه وتعالى واعبدوه ولا تشركوا به شيئا عباد الله اعلموا أن كثيرا من المسلمين اليوم قد وقعوا في كثير من عبادة التواغيث ما أنزل الله بها من السلطان الله أكبر الله أكبر كبيرا عباد الله اعلموا أن العبادة هي التي من أجلها خلق الله لخلقه ولأجلها خلق السماوات والأرض ولأجلها خلق الجنة والنار ولأجلها كذلك أنزل الكتب وأرسل الرسل وقد انحرف كثير من الناس انحرافا مزاريا عن حقيقة هذه العبادة على أصناف مختلفة قال الله تعالى أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب واعلموا أيها المسلمون أن الخروج عن ملة الإسلام على وجهين أحدهما فمسلم قد زل عن طريق وهو لا يريد إلا الخير فلا يقتدى بزلله فإنه هادف لأنه سلك طريق غير طريق المسلمين والاجتهاد لا يكفي وإن كانت نية صاحبه صالحة ومقصده حسنة لا بد أن يكون مع ذلك على الطريق الصحيح قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله وأما الطريق الثاني فهو المعتمد للخروج فهو يعرف الحق ويعرف أن ما خرج من الحق حالق لكن لا يعتمد الخروج عن الحق بقصد إذلال الناس وخالف من كان قبله من المتقين وهو ضال مدل شيطان مريد في هذه الأمة لأن الشيطان قال لأقودن لهم صراطك المستقيم لذلك ضرب لنا النبي صلى الله عليه وسلم مثلا حينما خط خط مستقيما وخط حوله خطوطا أخرى فقال لخط المستقيم هذا صراط الله وقال لخطوط الأخرى وهذه السبل على كل سبيل منها شيطان يدعو الناس إليها أخذ مثال واضح أتاكم ولو أبا

òjíṣẹ́ ọlọ́run bá tún ní pẹ̀lú ẹgbẹ́ ìpọ́sọ náà pẹ́ pé ẹtìnẹ̀ sí àwọn nǹkan méje tí ń pààyàn wọn àwọn tàbí sọ pé kí láwọn nǹkan méje náà èrò ń tẹ ọlọ́run nǹkan ọkọ́tà níbi ọkọ̀ sọ náà ni ìmọ̀rún ń papọ̀ bọ́lọ́run ìkí àti kẹ̀kẹ́ ọlọ́ba níbi wa Muhammad sallallahu alaihi wasallam náà ọlọ́ba ara lé ra sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tó bá kọ́ sí rẹ̀ tí tí ó fi di ọjọ́ ẹ̀sán lẹ́yìn eléyìí àwọn tá a jẹ́ òsàn ọlọ́run ìfọ́ ọlọ́run bá má dọ́wọ́ wà ẹ̀ jẹ́ àjọsìn fọlọ́run ọba nípa apá àtijọ́sìn ẹsì má jẹ́ àmọ́ orú ń papọ̀ máa ojoojúmọ́ ojoojúmọ́ iná ìlàwọn èèyàn sọnù ojoojúmọ́ ojoojúmọ́ iná ìlàwọn èèyàn kò lójú ọ̀nà islam ojoojúmọ́ ojoojúmọ́ làwọn èèyàn mọ́ ọlọ́run ó mú orogún papọ̀ mọ́ ọlọ́run ọba ọ̀tá jẹ́ òṣìn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni ìgbélé ìkalẹ̀ fún ìtẹ̀mí ayé gbogbo ẹni ọba lọ ọbẹ̀ ó sì fẹ́ kí ọpa wọn ni ọ̀pọ̀lọpọ̀ àyíṣẹ́ bá pẹ̀rẹ mùsùlùmí lónìí ló sàkà tí ń bọ nínú àwọn òsà kan tó jẹ́ òsà mẹ́rìndínlógún tí ń tẹ́lẹ̀ ó mú kan nú wọn àbí méjì àbí mẹ́ta àbí gbogbo ẹ̀ ló ti irú ẹni bẹ́ẹ̀ yóò lé ayé yóò tún jọ wùdà kìyàmà kódà ẹjẹ́ ọlọ́mọ o nípa pé ìjọsìn fọ́lọ́run bá nípa apá àjọsìn ọlọ́run bá torí ẹ̀dá wa o ìjọsìn fún ọlọ́run bá torí nípa apá àjọsìn ọlọ́run bá torí ẹ̀dá sánmẹ̀ fún wa ló torí ẹ̀dá ilẹ̀ fún wa kó lè bá rọrùn fún wa láti sìn ìjọsìn fún ọlọ́run bá nípa apá àjọsìn ọlọ́run bá fi gbé kalẹ̀ fẹ́ni ọba jọsìn fóun yọ wà jẹ́ náà àti ọba jọsìn fóun ìnẹ́ni lọ ó lè bá rọrùn fún wa ọlọ́run bá sọ àwọn tíra kalẹ̀ bákan náà pàtàdédé sọ tíra yìí kalẹ̀ nìkan ó tún fi àwọn ànẹ́bì tẹ̀lé àwọn tíra náà wípé ẹtúlọ̀ bá ń fún wọn kó lè gbé wọn lẹ́kọ̀ọ́ rẹ́rẹ́ ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n yẹ bẹ̀rẹ̀ kó lójú ọ̀nà islam ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n kó níbi ìlànà èyí tí ọlọ́run bá fẹ́ jẹ́ kí àwọn mùsùlùmí wà ó ti ẹ̀wà yẹni gbogbo aró ọmọ tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá sùn lọ́run kó lẹ́nu ó pera tí ò fi jọsí fọ́lọ́wọ́ bá ara bó ti ilẹ̀ ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lónìí níbẹ̀ ní ipò lálálálálá ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lónìí níbẹ̀ níbi ipò tó ga ọ̀pọ̀lọpọ̀ wọn wọn fi jọsí fọ́lọ́wọ́ bá ara bó ti ilẹ̀ ọmọ àwọn rí wọn lónìí lẹ́ni tó fi pé ẹlòmí ń pera rẹ̀ fóun òbìlí fọ́ ọlọ́wọ́n bá rárá ògún lòun bìlí òun òbìlí fọ́ ọlọ́wọ́n bá rárá tẹ̀gbó lòun bìlí òun òbìlí fọ́ ọlọ́wọ́n bá rárá ohun tó wù bíi léfù ní ìjọba yìí à ń gbọ́ títí ń dé sí bọ́ wa kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn ẹlòmíì tó tẹ̀síwájú jáde níbi ilé àwọn mùsùlùmí tó yẹ pé a máa wò pé ha eléyìí ọ̀gbọ́dọ̀ dé ààyè ọmọ pàtàkì fún wa ọmọ wúlò fún wa nẹ́ẹ̀sì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn débẹ̀ ìṣe ni wọ́n tẹ̀síè wọ́n jẹ́ yàkúyà wọ́n yẹ yàkúyà sọ́lọ́run ọba lọ́rùn wọ́n dìde fúdì wọ́n dìde fúdì sí ìlú lọ́rùn ọwọ́ atẹ́ntún sí ọba mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nípò ńlá lónìí

tí ẹ máa wọn òkè tí ẹ máa wọn gí ó dàtí ẹ máa gba àwọn ọjà bà pátápátá ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn náà jẹ́ jùlọ ni wọ́n fò ìbàlẹ̀ fún ọlọ́run bọ́ba lékè ọlá ṣùgbọ́n gbogbo àwọn lọ́tán nígbà àwọn èèyàn ló pin gbogbo àwọn yòókù ọlọ́run kọ́dà tẹ́ máwọn ẹranko ṣùgbọ́n gbà tó dórí àwọn èèyàn ó ní wọ́pẹ́ sí rúmìnà náà bẹ́ẹ̀ náà lọ̀pọ̀ nínú àwọn èèyàn náà wọ́n ń jọ́sìn fọlọ́run ọwọ́ ayọ̀ ọ̀pọ̀ nínú àwọn èèyàn ọ̀yọ́ gbogbo àwọn yòókù yẹn kò mú ọwọ́ mọ́ ọlọ́run bá ní pé wọ̀kẹ́ sí ìrọ́n pápá alẹ́ ìlà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó jẹ́ pé ìyà ń bẹ lórí wọn tó sì pé wọn sí lọ́wọ́n bá bẹ́ẹ̀ lórí lónìí táwọn ẹni bá wo àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìlàwò pé wọ́n lò omi dé wa nù wọ́n lò omi dé àwa mùsùlùmí wọ́n lò omi dé wa nígbà tí wọ́n bá dé kó látá ṣùgbọ́n kàkà fún wọn lò omi dé wa níṣe ni wọ́n tún pa wá lọ́kùn sí àwàtà jẹ́ òsìn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí nínú àwọn mùsùlùmí wọ́n wọ́n wọ̀ láàyò rí ibi ìdàlẹ̀ kàìrà ṣùgbọ́n kìí ṣe tó bóyá sàdédé yẹ́jẹ̀ rẹ̀ oore lọ́lọ́run wá kí dáadáa lọ́lọ́run wá kí ṣùgbọ́n ní kẹyìn ọ̀padà jókọ́ sọ ìsìláàmù nù irú àwọn ẹni bẹ́ẹ̀ àwọn ọ̀gbẹ́ ìgbìyànjú ẹ̀sìn ìgbìyànjú ẹ̀sìn ìgbìyànjú ẹ̀sìn iná ló mú kankan lórí àyà rẹ̀ ṣùgbọ́n níkẹyìn àrùpé ìgbìyànjú yìí nìkan ò tó láìjẹ́ pé yẹn ní ìmọ̀ tó péye sí ìgbìyànjú ò tó láìjẹ́ pé bóyá ní èèyàn dá èèyàn sì wo àkọ́ṣe ẹni wọn fi sára sí ti Muhammad sallallahu alaihi wasallam ìgbìyànjú lẹ́lòmí ìṣe nínú ẹ̀sìn pé à ah, bóòlù ẹ̀sìn yìí bóòlù ẹ̀fẹ́ jọ́ gan ẹjẹ́ àṣẹ báyìí ẹjẹ́ àṣẹ báyìí ẹjẹ́ àṣẹ báyìí ṣùgbọ́n kò ní àníyàn bóò ni ànẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam bóò ló ti ṣe ẹjẹ́ wa ní o ṣe bẹ́ẹ̀ èròǹgbà rẹ̀ lè dáńtóótọ́ àníyàn rẹ̀ lè dáńtóótọ́ ṣùgbọ́n ìtẹ̀lé ẹni wọ́n fi sẹ́rẹ́ òwò bẹ̀ rárá ó jẹ́ kí irú àwọn ẹni yìí kí wọ́n sọdù kí wọ́n parun ó sì jẹ́ kí wọ́n kò lójú ọ̀nà ìwà lójú ọ̀nà tó sì lálàáfíà òun lọ́lọ́run bá fẹ́ wò fọ́ fẹ́ wò sẹ́ o sójú ọ̀nà tọ́lọ́lá sí àlọ́wà òun lọ́kàn ọlọ́run bọ́ọ̀bà àlékẹ́ ọlá ọlọ́run bọ́ọ̀bà àlékẹ́ sọ báyìí pé wọ́n ní hádà sí rọ́ọ̀fí mustaqima tẹ́rí ìlànà ojú ọ̀nà yìí ni ojú ọ̀nà ìsìláàmù yìí òun lójú ọ̀nà tó dúró déédé pàtàkì ẹ̀rùn òun ni a sì tẹ̀lé ọ̀lá tẹ̀sẹ́mi òṣùbùlà ẹ má ti bẹ́ẹ̀ pàtàkì ọkọ̀ bí kò máa tẹ̀lé yìí e. yóò jẹ́ sọ kú olójú ọ̀nà ọlọ́run bọba àdìkẹ́ ọlá àwọn eléyìí ní ipa alákọ̀ọ́kọ́ ibi wọn wá pọ̀ bẹnu wọn tó ṣe pé àwọn èèyàn pọ̀ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ mòrídí ń bẹnu wọn àwọn èèyàn pọ̀ lẹ́yìn tí náà bí àwọn láwọn ọkọ̀ lálálálá wọn lónìí nínú àwọn ìlànà ètò ìpín wọn tẹ̀lé tó pé àwọn náà láwọn ni ọ̀nà ọlọ́run bá náà ṣùgbọ́n ìgbìyànjú lásán ni wọ́n ní wọn ò fi ìmọ̀ tó péye wọn ò fi tẹ̀lé ó jẹ́ kí wọ́n sọ irú wọn yà gbọ́dọ̀ tẹ̀lé wọn ìdẹ́ ẹ̀kọ́ àjọ sọnù báwọn náà ti sọnù àwọn ikọ̀ péjì òun náà làwọn tó ṣe pé àwọn náà mọ̀ kó lójú ọ̀nà ìsìláàmù wọ́n

bóò láti sa àwọn èèyàn lọ́nà bóò láti sin àwọn èèyàn lọ́nà irú àwọn ẹni yìí wọ̀kọ́ aláfàmọ̀kánà kọ́bílà òmìnà ilé mọ̀tẹ́kìn wọ́n ya pa àwọn tó ti lọ sáájú wọn náà àwọn èèyàn inú àwọn èèyàn rẹ̀ inú àwọn èèyàn olódodo ọ̀húwà dọ́ọ̀dọ́nù irú àwọn táwọn yìí wọ́n ti sánú mọ̀tẹ́lì wọ́n ti wá ń sa àwọn èèyàn lọ́nà òun ló ṣe dédé àdíta níbi wa Muhammad sallallahu alaihi wasallam tó sàlàyé fún wa nípa pé ọlọ́run bọ́ ọba ilé kẹ́ọ́lá kò ní mú ìmọ̀kó lórílẹ̀ kò ní mú ìmọ̀kó lórílẹ̀ nítorí pé ayé ń parẹ́ lọ ọlọ́ọ̀bọ̀ ní ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́lọ́ọ̀bọ̀ ṣe náà ni pé ìmọ̀kó lórílẹ̀ àwọn olùmọ̀ lọ́lọ́ọ̀bọ̀ máa mú kó lórílẹ̀ táwọn olùmọ̀ bá ṣe kó lórílẹ̀ yóò jù pé kò ní sí àwọn olùmọ̀ máa àwọn aláìmọ̀kan ní ọwà ìtàkọ̀dà náà ṣòro àṣà òjò rẹ̀ àwọn èèyàn wá mú àwọn aláìmọ̀kan yìí wọ́n mú wọn lásáájú wọ́n mú wọn lólórí wọ́n mú wọn lẹ́ntẹ́ tí wọ́n máa lọ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ wọn wọ́n máa béèrè fatuwa lọ́wọ́ wọn àwọn ẹ̀ntàwí aláìmọ̀kan ni wọ́n asáájú ni wọ́n jẹ́ wọ́n sì máa lọ béèrè fatuwa lọ́wọ́ wọn àwọn wọ́n ti sọnù yìí ilẹ̀ fẹ́ jẹ́ ọ̀sẹ̀lẹ̀ bí kò fẹ́ fáwọn ní oṣù sàwọn èèyàn lọ́nà ah, Muhammad sallallahu bá bá sì rí gbogbo ẹ̀ àti ń rí ohun tó jẹ mọ́ bẹ́ẹ̀ lórílẹ̀ ayé lónìí pàápàá jùlọ lẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè lánlánlánlá tó yẹ káwọn àfá jàǹkẹ̀jàǹkà pápá wọn bẹ̀ àwọn olódò àwọn aláìmọ̀ká iná là ń bá ń bẹ̀ lónìí ni wọ́n fi ń jẹ wọ́n fi ń joyè àwọn ń rí lónìí ẹni tó ṣe pé tí ìdájọ́ ìsìlámù bá ń bẹ ó yẹ ká ti mú wọn kúrò lórílẹ̀ ká ti bẹ́rí àwọn ni wọ́n fi jẹ oyè láńláńlá lónìí àbẹ́ni tó sọ fún wa nípa pé tí yẹn bá fẹ́ ní owó ọkọ̀ yìí dọ́lọ́run tọ́ta lówó tán tó wá dojúkọ lọ́run irú wọn ni wọ́n fi ń jẹ tọ́wọ́ ẹ̀sìn bá délẹ̀ ẹjá lọ bèèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ wọn irú àwọn ẹni yìí tàbá lọ bèèrè ẹ̀sìn lọ́wọ́ wọn bá gbérù tàtàwá yìí lọ tó adé o ọ̀rọ̀ ẹ̀sìn ńlá kan lánàá gbé tó pàtàkì ẹnìkan bẹ́ẹ̀ tó sọ́làyé fún wa pé tàbá fẹ́ lówó bá kẹ́yìn dọ́lọ́run ká ọba mọ̀mọ́ ìyẹn náà sì ní pé dojú fèsù tàbá lówó padà káwá tẹ̀ dojú kọlọ́run ọba padà kí ni ìdájọ́ rẹ̀ ó jẹ́ pé náà lọ́gbẹ́jọba òun náà lọ́lọ́rọ̀ yìí òun wá gbé ẹni jọ máa mọ́rọ̀ ẹ̀sìn wa kò wọ́tẹ̀ ìlà ilé ìlú jẹ́ pé sallallahu alaihi ó ní tọ́lá ti kẹyìn ayé àwọn aláìmọ̀kan iná ìlànà yóò ya máa sàtájú ni wọ́n fi máa ṣe ẹni tí wọ́n máa lọ lọ́wọ́ wọn àwọn ẹni tí sọ́nù wọ́n sì kílẹ̀ fẹ́ jí wọ́n máa wọ́n tó máa sọ àwọn ìlọ́lẹ̀ nìlá láti má gbàgbé ọ̀rọ̀ èyí tí ṣẹ̀tọ́nù sọ táà máa ń sọ fún wa gbogbo pé ṣẹ̀tọ́nù sọ pé dánimọ̀ ti rọ́ èrè ọlọ́run ọlọ́run bá sì fún un ṣe bẹ́ẹ̀ bákan náà anábì wa muhammad sallallahu alaihi wa sallam ó mú àpẹẹrẹ wá fún wa ní àpẹẹrẹ bá sì máa lo ìtẹ̀mí ayé wa ó ń sọ ọlọ́run bá níjọ́ kan ọ̀la àwọn ìlà alẹ̀ ṣùgbọ́n ìlà tó lálẹ̀ ilẹ̀ yọ̀kẹ́ ń bẹ tó yẹ pé ọ̀nà tó ń tọ́ ọ̀tọ̀ ọ̀tọ̀ mùsùlùmí ìlà yọ̀kẹ́ yìí ó gbúgbọ̀ọ̀rọ̀ ó sì tọ́ ọ̀kọ́tọ̀ haúlẹ̀ òkòtútọ́ ìkòkòrò ó wá sí àwọn ìlà kéékèèké sí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì ó fi ti bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ ó wá sọ̀rọ̀ ìpè ìlẹ̀ kọ́tìlì mùsẹ̀kì tẹ́ rí ìlà èyí tẹ́ fọ́tọ́ yìí ara tẹ̀rọ tó lọ òun náà lójú ọ̀nà ọlọ́run kò pé méjì rárá ìyọ̀kan ṣoṣo náà ó sì gùn ọ̀pọ̀ ọ̀rọ̀ ìlọ́kọ̀ tó ṣe ọkọ̀rọ̀ ọ wá sọ fáwọn ìlà kéékèèké yẹn ó sọ nípa wọn ó ní pé wàhálì ṣóbóló ẹ̀ráwọn ìlà kéékèèké yìí

pé gbogbo ẹni yóò ń tàbí ṣe mọ̀ kó ti sì ní ọlọ́run ọba ó sì já sáájú ẹjọ́ a máa kìlọ̀ fáwọn èèyàn ìgbé káwọn èèyàn sọ́ra fún torí pé òun náà yóò máa fa àwọn èèyàn sọ́pọ̀ sí ẹ náà ó ti òun yóò sì máa wá káwọn èèyàn láwùjọ rẹ̀ ń bẹ láwùjọ wa yìí ń bẹ nù lówà yìí lọ́pọ̀lọpọ̀ láwọn tó ibọ́n pẹ̀rẹ̀ àwọn lálùfáà tó jẹ́ pé sí náà ẹni ìbú wọ́n wọ́n wọn ọmọ ni ọlọ́run ọba máa rá ni wọ́n bá wí wọ́n bá lọ́gbà ni wọ́n bá sọ̀rọ̀ wọ́n sì àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé wọn gbogbo orú wọn tàbá mọ̀ wọn kájí kọ́ kí yóò sì yín yóò tí ọ̀fẹ́ mọ̀ ní ọlọ́run ṣùgbọ́n wa yìí àwọn náà ni wọ́n kó àwọn èèyàn háwọ̀ jẹ́ wọn wọ́n sọnù ọ̀sẹ́ni tí ọ̀fẹ́ mọ́ ni ọlọ́run èyàn sì máa wo pé a lè sàdédé mọ́ ni ọlọ́run àfẹ́ tọ́lọ́run bọ́bá fọ́wẹ̀ ẹ̀sìyé bóò láti ápẹ́ náà tọ́lọ́run fẹ́ bọ́rẹ̀ ẹ̀sìyé ní ẹ̀kọ́ mẹ́yìn bá ti rẹ̀ tó ń kálukú sí iná ni ó ṣe fi sọ́dọ̀ rẹ̀ sí ọlọ́run tí a fi sọ́dọ̀ àwọn afáre wọ́n lè bá fọ̀ nẹ́rẹ́ mọ̀ wá àwọn afáre púpọ̀ láwùjọ tí wọ́n sì ṣe àwọn èèyàn lọ́nà lójoojúmọ́ àbẹ̀lọ́run kọ́lọ́run bọ́bá lè sọ́dọ̀ kọ́mọ́jà ó sínú wọn kọ́mọ́jà sínú àwọn tó síyàn lọ́nà kó má sì já wà nínú àwọn tó ń sìn lọ́nà àwọn àtàjọ ọmọlẹ́yìn ọ̀nẹ́bí amọ́sáwọ́lá àdọ́sọ́lá a máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn mùsùlùmí lónìí sọ́kọ̀ pàtàkì ọmọ ìṣúwà lè àwọn ìjọsìn lónìí wọ́n ti gbé epo ọba ni o ní ìjọsìn ààrẹ lómi tó ṣe pé bóhun ṣe fẹ́rẹ́ mọ́ lọ́wọ́ ẹni ọ dàgbà ọwọ́ mòrídì kan ló kó sí mòrídì ni ọ máa jọ́sùn fún yóò lè pọ̀ lọ́wọ́ lòun jọ́sùn fún ni bẹ́ẹ̀ náà ni mòrídì òun náà lápásọ̀ òun ní ó lè jọ́sùn fọ́lọ́wọ́ bá dára ẹ̀sì àti bọ́ ipé séwù rẹ̀ ni ọ máa pè bẹ́ẹ̀ náà ni séwù náà òun náà lè sàdédé má jẹ́ nìkan sí pé yóò rí jọ́sùn sí sọ́dọ̀ ọlọ́run tààrẹ àfàwọn séwù ẹgbẹ́ rẹ̀ tó ti kú tó ti kú tó ti kú tí wọ́n tóbi jàǹkẹ̀jàǹkẹ̀ lórí ẹ̀mí rẹ̀ báyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti wá sọnù lọ Nabi Muhammad sallallahu alaihi wasallam ó ní ká máa pe gbólóhùn la ilaha illallah ká máa pe gbólóhùn subhanallah ká máa pe gbólóhùn astaghfirullah àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi sí wa lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi wọn ò pe gbólóhùn yìí mọ́ lónìí àwọn nǹkan ẹ̀mí ni wọ́n ní wọ́n máa pè lẹ́nu ẹlòmíì ó lè máa jẹ́ pé Ibrahim nìyà bàbá ní pẹ́lẹ́ láàrin ibrahim ni yáta àti ànẹ́bí wa ń sáré sọ́látọ̀ sọ́lá ta ló lóore wájú ọlọ́run ẹni tó rí ọba gbálẹ̀ yọ gbà pé ànẹ́bí ọlọ́run bá lóore ju ibrahim ni yáta lọ kí ló àti gbogbo àmì tuntun ọba àwọn kiri yóò mọ̀nà wọ́n ti sinà gbogbo àná lágbà ni yáta lọ bàbà lórí lórí ẹ̀mí tiẹ̀ ti ń pé tí è ṣe pé ọlọ́run bá di àgádogo ó di ọpọlọ rẹ̀ lágbàdágbòdo àyàfẹ́ tọ́lọ̀ bá fẹ́ sàánú àjẹ́mbẹ́ nínú àwọn tó jẹ́ àwọn nínú àwọn tó yẹ kọ́lọ̀ sàánú lẹ́nu jẹ́ mẹ́ta yìí tí ó ti ju bí ọdún márùn mẹ́fà lọ tó yẹ pé ó kó sọ́wọ́ séwù ká séwù bá wà wí séwù yìí ó ti sì wọ́n lọ́nà débi pé ní wọ́n má fi wọn ọwọ́ abọ́sọ̀ jọ júmà òun bá gbàrẹ̀ ọ̀dá fún òun fẹ́ lọ sí júmà náà jímọ̀ ò lọ́lọ́ọ̀tì jímọ̀ ọkọ̀ ti yẹ sí yí mo ti gbé ẹwùlẹ̀dà mára rẹ̀ ilé ìlọ́lá mú lẹ́nu jímọ̀ 40 years tí mo lè fẹ́ nílò 40 years láyé sí láyé lẹ́yìn tí mo ti lò yìí òfin jímọ̀ ọjọ́ náà tó tó tó padà rí àpá rẹ̀ tó padà sí pé ẹ̀dàkùn fẹ́nìkan bẹ tó lè fi jímọ̀ èèyàn sá fọ́lọ́nfọ́ tó sì nílà káyì pé àwọn àfọ́ àbónú àwọn ni wọ́n jí ọlá káyè ọjẹ́jọ́ yóò pé pamọ́ ohun tó ń ṣe mú ẹgbẹ́ àyẹ̀ ṣèjọ́ ti wọn

ìrí ń tọ́lọ́ ọmọ ilẹ̀ hùn lọ́mí ẹ̀kúnnù ìyàbùdó lẹ́hùn fún ọjọ́ sí káwọn bá sọ wọn fún ọjọ́ sí káwọn alágbá wọn ẹ̀gbọ́n tí a níbi ọmọ ọmọ sàádà wọ́n bá sọ wọn wọn bá sọ bá sọ pé kí n tẹ yìí ẹ̀ bá ẹgbẹ́ wọn ló mú lẹ́sọ̀ọ́ wọn ò ní wọ́n pé kí wí bẹ́ẹ̀ náà ilé ẹ̀kọ́ àdígun náà ti bẹ́ẹ̀ ní o wọ́n ìdá harrama aléhìn ṣe harramuhu bákan náà tí wọ́n bá ṣe nǹkan kan léèwọ̀ fún wọn yàtọ̀ tí ó tọ́lá bá ṣe léèwọ̀ àwọn àlàgbà wọn àwọn ní ó ṣe léèwọ̀ ní wọ́n ṣe léèwọ̀ ní àdígbò náà sọ pé bẹ́ẹ̀ ni ó bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí rí lónìí tí àwọn tí ó wọn bá sọ fún wọn pé báyìí lọ́rọ̀ wọn fẹ́ mọ́ kí lọ́rọ̀ bá sọ mọ́ wọn orí bẹ́ẹ̀ náà wọ́n sì wà kódà wọ́n sì tí pẹ́nìkan sọ fún àwọn pé bẹ́ẹ̀ náà lòkùn ránì kọlọ́run bá sọ báyìí lọ ìdí ni tó fi wáyé pé kò sí ìyàtọ̀ láàrin ọ̀tọ̀lọpọ̀ àwọn míì táwọn ní nǹkan àwọn mùsùlùmí lónìí pẹ̀lú bí a ṣe ń fi àwọn kèfè àwọn tọ́jú àwọn tó yóò fún òsì lójú ọ̀nà wọ́n jẹ́ kèfè rí bẹ́ẹ̀ làwọn mùsùlùmí ní ìṣèrí lónìí látara pé wọn sí lọ́wọ́ ọba mọ́ nǹkan ní wọ́n jọ́sìn fún lẹ́yìn ọlọ́run àwa rí lónìí pé pé náà mùsùlùmí wọ́n ti àwọn nǹkan aburú wọ́n tẹ àwọn ọlọ́run owó pé dáadáa làwọn tẹ ọmọ tẹ wọ́n já wọn ẹlẹ́sìn ní àrínú wọn ló tó tẹ pé yọ́ pọ̀ àlòkọ ààrùn yọ́ pọ̀ fún sẹ̀gbó kọ máa fi sagbára yọ́ pọ̀ àlòkọ ààrùn yọ́ pọ̀ fẹ́lẹ́gún kọ máa fi sagbára yóò lè fóhun tẹ dáadáa ní o ọmọ pé aburú ńlá iná lòun ṣe tó sì jẹ́ pé aburú ńlá tó ju aburú ńlá lọ àbíkí lọ kí la fẹ́ sọ nípa Sunday Igboho tí wọ́n mú gbogbo ogun rẹ̀ tí wọ́n rí pé làkọ́díjá fún bẹ́ńbẹ́ tàbá fẹ́ wo ìpìlẹ̀ rẹ̀ kiri yóò tàbá fẹ́ orí tó fìsí olóòta ni bó wá ló ti papọ̀ pẹ̀lú làkọ́díjá fún àti ibi tí ẹni yìí fìsí bí kò ṣe pé bóyá àwọn àfáà tí wọ́n jẹ́ alufá láwùjọ wa yìí tí wọ́n ń bá àwọn tó ṣe pé wọn ṣe lè mùsùlùmí tí wọ́n bá wọn wọlé tí wọ́n bá wọn wọlé tí wọ́n bá wọn múlẹ̀ tí wọ́n bá wọn tẹgbẹ́tẹgbẹ́ ọlọ́pàá bá lè bẹ̀rẹ̀ kọ́ńtà wá pẹ̀lú ìdájọ́ kò sí fẹ́ni kẹta lẹ́yìn fún ọlọ́run bọba àdékẹ ọlá àmọ̀rọ̀ ọlọ́run bá pàṣẹ Allah ta'budu illa ìyá pa àgbọ́dọ̀ tó ń fẹ́ni kẹta lẹ́yìn ọlọ́run bọba àdékẹ ọlá tàbá ti ṣe léyìí dáadéka dínú lọ pàṣẹ òun lẹ̀sìn tó dúó déédé ẹ̀sìn tó dúó déédé ni kí ọmọ jẹ́ ti fún nǹkan ẹ̀mí lẹ́yìn ọlọ́run bọba àdékẹ ọlá ní ìkásósó ọlọ́run bá fi parí ẹ̀ pé ń ta wí yìí lọ́rí ọjọ́mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ ó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ ó bàbá kó bá lẹ̀ ọpọ̀n ẹ ti jọpọ̀ lọ nísì ẹjá ọjọ́ bá lẹ̀ ọgọ́rùn nínú sẹ́yìn tí bàbá kó wọn jọ agídí láti rí báálẹ̀ márùn tó gbádùn láwọn mùsùlùmí ní sọ àtàwọn báálẹ̀ bí ṣe mùsùlùmí o wa báálẹ̀ ló sì pera rẹ̀ ẹ tó gbádùn lọ́wọ́ ọlọ́lọ́wọ́ ọ̀ta gbogbo ọ̀pọ̀lọpọ̀ báálẹ̀ ló ti jẹ 8 nítorí pé yóò joyè ayé ó sì ní ọlọ́run ọba má jẹ èèyàn bàbá fẹ́ pẹ́ ọ ọ̀fẹ́ joyè ayé kí wọ́n yé pẹ́ ọkọ́ lóye ni wọ́n sì ti pẹ́ ọ bẹ́ẹ̀ tọ̀ọ̀bá múra tọ́ bí bá bẹ́ẹ̀ lọ iná lọ́lọ́ tààrà lọ ọ̀rọ̀ ọjà ṣe o àbíbò lọ fẹ́ sọ nípa baálẹ̀ òun náà tí wọ́n fẹ́ afúnmúra ọdún sẹ́gbó tún kí wọn afúnmúra ọdún egúsí asápọ̀ rẹ̀ ó láhìláhà ìlọ́lọ́ ibi wàhálà sùn jẹ́ẹ́jẹ́ rẹ̀ ìwọ́lọ́lọ́ fowó rà àtúwà ń gbọ́ kìí sí kọ́fẹ́ ni wọ́n fún yín ní oyè ọ̀hún ìyọba yìí lò sí ní pátá 300,000 ọlọ ó gbò sí yán yẹ́yẹ́ gbogbo nǹkan ogbò rẹ̀ lọ́rẹ̀ ẹ̀tàkà nítorí gbogbo ẹgbẹ̀ ìkóyè oyè tọ́lá bá ti fún nídílé rẹ̀ ti tó ohun bójú táwọn fámílì rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn ìyàwó rẹ̀ ó ti tó ọ̀ lọ́dọ̀ bá jẹ́ bá rẹ̀ yẹyẹ tó ṣe bó sin lọ́hun ọ̀nà mọ́rún papọ̀ mọ́ lọ́hun ọba yìí wọ́n sẹ̀sìn ayé ọ̀sẹ̀ ti jẹ́ gbìyà kìyàmọ̀ tọba kóònù Islam tó pẹ̀rẹ̀ rẹ̀ mùsùlùmí tọ́ta sí ẹ pé wèé ṣe mùsùlùmí ní ẹsẹ̀ wàhálà kò sí wàhálà fún yẹn ṣùgbọ́n kọ́ máa pẹ̀rẹ̀ rẹ̀ mùsùlùmí fún wa ọmọ wa ṣe nǹkan míì tó yàtọ̀ sí Islam òun ni kò sọ̀rọ̀ ọ̀nà mòbí òkò tó kojú ẹ̀ ní o àwọn ta jẹ́rùsàn ọlọ́run ẹjẹ́ ọlọ́run mọ̀ pé ìjọsìn òun nìkan lágbọ́dọ̀ fi jọ́sìn fún àti gbọ́dọ̀ fi jọ́sìn fẹ́lómi àti gbọ́dọ̀ sí ẹlòmí lẹ́yìn ọlọ́run ẹni ọbẹ̀ ṣe rẹ̀ ọlọ́run bá ní pé òláìfà àdéhìm láàrùn ẹni ọba sin nǹkan ẹ̀mí lẹ́yìn ọlọ́run ọlọ́run bá ní pé ibi dẹdẹ ọlọ́run bá kọ́ máa bá wọn wọlé màláìkà àtàwọn màláìkà wọ́n máa ṣe pèlé wọn pé ibi dẹdẹ ọlọ́run bá kọ́ máa bá yín wọ̀n náà ṣe àjùmáyìn àwọn èèyàn lápapọ̀ wọ́n máa ṣe pèlé wọn pé ibi dẹdẹ ọlọ́run bá máa bá wọn àwọn táwọn yìí kọ́ ní jìnà fi hà wọ́n ṣe gbére nù náà ni láyọ̀ ọ̀pọ̀pọ̀ àwọn èèyàn mọ̀lá dáa wọn ò ní kéré ìyà fún wọn wọn ò ní fúyẹ́ ìyà fún wọn wọ̀dá ọ̀hún yóò lọ rún wọn ò sì ní jẹ́ nìkẹ́tẹ́ kí wọ́n fojú orí wò wọ́n bákan náà nínú ayá mi ọlọ́run bàbá lẹ́fà sọ pé kayfa yahdi Allahu qawma bóòlù ọlọ́run bá ti fẹ́ fi àwọn ìjọ ìmánà àwọn ìjọ wó ní kafaru ba'da imanihim wọ́n sá ìgbàgbọ́ lẹ́yìn ìgbà tí bá gbọ́ tẹ́lẹ̀ wọ́n tá ìgbàgbọ́ lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́lọ́ wọn bá gbọ́ tẹ́lẹ̀ wọ́n bá jẹ́ tí wọ́n tá ìgbàgbọ́ irú àwọn táwí ọlọ́wọ́n bá bá lè sọ pé wọ̀ṣọ́ ìlú anna rasul ahab àwọn náà gbà pé ohun tó ń sọ ọlọ́wọ́n bá mú wá òdodo ní o ohun tó ń sọ ọlọ́wọ́n bá mú wá òdodo ní o ṣùgbọ́n torí ohun tí ó jẹ́ nítorí ohun tí ó jẹ́ ọjọ́ gbàgbé gbogbo táwí wọ̀jẹ́ ẹ̀hún múlẹ̀ bá jẹ́ náà wọ́n sì gbà pé ohun táwọn ẹbí ọmọ ọmọ sábà bá mú wá àwọn àlàyé ọ̀rọ̀ tó kó rẹ́rẹ́ ọwọ́ àti wá bá wọn ìgbáwòláyé adìrẹ̀ fọ́ mọ́tò ọ̀lẹ́dẹ̀ ọlọ́run bá lóun ò ní fi jẹ́ alábòsí mọ́nì láìláì kí ló tí wọ́n fi jẹ́ alábòsí wọ́n ti mọ̀nà tẹ́lẹ̀ wọ́n wá sọ ìgbàgbọ́ wọ́n gbà pé ohun tó ń ṣe ọlọ́run bá mú wá ọlọ́run bá wá sọ nípa rẹ̀ pé òlẹ́ ìgbà àwọn tán wí jẹ̀zọ́ ohun ẹ̀sẹ̀ wọn anna aléhìmọ̀ lánà tọ̀lọ̀ ibi dẹni ọlọ́run bọ́ máa bá wọn wọlìmọ̀lẹ́ ìka ibi dẹni ọlọ́run bá mi kẹ́kọ́ ibi dẹni àwọn màláìka náà yóò máa bẹ ní lórí wọn náà bẹ jìmá ẹyin bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn tó yẹ kí wọ́n jẹ́ sábàbí fún káwọn èèyàn fi mọ́nà tọ́bá jẹ́ wíyà tí a ń bọ́ yẹn bá bẹ́ẹ̀ sí ṣépele wọn pípẹ́ ilẹ̀ ìjẹ́mọ́nà ilẹ̀ síwá lọ́nà yọ́ ma bá wọn ọlọ́run bá ní pé àwọn táwí ọ́lì jí nà fi hà wọ́n sì gbére nù náà ni ó dáyọ̀ kọ́ fọ́fọ́ á ní omi náà dáa à ní fúyẹ́ ìyà fún wọn wọ̀lá ọmọ èèyàn gbọ̀rọ̀ àti ní kojú ẹ má jà sí nǹkan míì lẹ́yìn ọlọ́run bọba àlẹ́kẹ́ ọlá ẹlòmí ń bẹ nítorí pópó orí òwú nítorí ẹ̀dọ́lógún ẹlòmí ọlọ́run bá jogún mọ́tò fún lótorí ẹ̀dọ́lógún ni wọ́n ní ọ̀pọ̀ ògùn mọ́tò rẹ̀ ọlọ́run bá sóre fún ọpa ìmóre pàílú ọlọ́run bọba àlẹ́kẹ́ ọlá gbogbo ọwọ́ tọ́lọ́run bá sóre fún ọlọ́run bá lẹ́ẹ̀kọ́ dúpẹ́ fún ṣùgbọ́n pọ̀lọpọ̀ òdúpẹ́ fọ́lọ́run bá mọ́ lónìí nǹkan ní ìlànà dúpẹ́ fún àwọn bẹ̀lọ́ gbogbo àwọn tó ìfọ́kọ̀ wọn bá rí báyìí ọlọ́dàkùn bá wa ṣàánú wọn o dákùn bá wa ṣàánú wọn o dákùn bá wa ṣàánú wọn o dákùn bá wa dá wọn padà sínú Islam dákùn bá wa dá wọn padà sínú Islam àwọn tọ́lọ̀ bá wa ṣàánú ọlọ́run dákùn má jẹ́ wa ní ọ jẹ́ pé ẹnìkẹ́tẹ́ bá wa kò ní Islam náà dákùn má ah, ó múra fẹ́ sí ṣùgbọ́n lónìí ẹwọ bá ọ̀rẹ́ ṣe rí ah, ọlọ́dàkùn má jẹ́ orí bẹ́ẹ̀ o ọ̀lá ولا قوة إلا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أدعوكم الله وبركاته àti kẹ́sìgbẹ̀ fún àlẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam kí àti kẹ́kọ́ lọ́bá ara lè àtà abẹ́rẹ̀ àti gbogbo àwọn ìsúlá papọ̀ tó fi jọ ọjọ́ ẹ̀sán àtàlàyé ní jẹjọ nípa àwọn tó yẹ pé wọ́n já wọn mùsùlùmí tí ń bá wọn eléegun ṣe ìròyìn wá dé sí gbọ́mi tàbí àwọn gbọ́ pé eégún kìí sóòsà nílẹ̀ yorùbá pọ̀ wà lẹ́yìn tí epo bá ti á ṣe eégún táwọn gbọ́nù táwọn gbọ́nù bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe eégún kò tí ìjẹ́ nìkan tó epo tí ṣe kèfèrí torí pé eégún èso sàlẹ̀ yorùbá nínú àwọn òròyìn tí máa fi dá wọn lóhùn òwò pé kó lè jẹ́kọ̀ fún gbogbo wa náà lódodo léhun tí ọ̀pamọ́ eégún ìṣe òòṣà kan nínú àwọn òòṣà mẹ́rìndínlógún tí ń bẹ yorùbá mùtáfàkọ́ alẹ́ ìlàdà yorùbá gbogbo yorùbá lọ́mọ bẹ́ẹ̀ àti Yorùbá tẹ́ pé kò bá ka ìwé ìtàn torí pé kò sí náà àwọn òòṣà mẹ́rìndínlógún tí Yorùbá ní ọfà tó jẹ́ pé ìtàn tí wọ́n pì sára eégún ọ̀pọ̀ lórí pé kí ní mbó ló ti bẹ̀rẹ̀ mbó ló ti sẹ̀wá ta lọ dálẹ̀ kí ló kọ́ ní àwọn ọkọ̀ṣẹ́ kò jẹ́ kí wọ́n rí ìtàn sí pé yóò jẹ́ pé yóò jókòó bí wọ́n ti rí fáwọn òòṣà wọn yòókù látara pé tí wọ́n bá gbé ẹnìkọ̀ọ̀kan wa lónìí pé palọ́dásẹ̀ gbóólẹ̀ àmẹ́ni ó dálẹ̀ àmọ́ tíyàwó tíyàwó àpáńdùsẹ̀ kò fi pamọ́ palọ́dógúnlẹ̀ àmọ́ yẹmọjá àmọ́ àti gbogbo àwọn ọ̀tà báyìí lọ ẹni ibi tí àwọn mùsùlùmí bàbá wọn àfá àfẹ́ ti wá sàtúnṣe fáwọn èèyàn òun wá ní pé ẹni tàbí tí sófà lẹ́ Yorùbá ayẹyẹ lásán ni ń bá lè máa bá wọn sẹ́lì la ilaha illallah ayẹyẹ bó kí ní yáyẹyẹ sínú Kùránì láwà nàbí náà àdísà náà yọmọ sáàlá àlọ́sọ́là ló fi wá jẹ́ pé kagbọ́ ìtẹ̀tọ́ wá òun náà nípa àwọn tápà lónìí nínú àwọn ìtẹ̀tọ́ wá òun nípa àwọn tápà lónìí tápà sì máa fi wá sí ayẹyẹ fún aláàfin ìgbà náà aláàfin ọ̀yọ́ ọgbà náà kìí sọ yóò léyò ọ̀yọ́ ọgbà náà ọ̀yọ́ tó ti túká yẹn wọ́n máa fi wá ṣayẹyẹ fún wọn lọ́dọọdún ṣùgbọ́n wọ́n máa ń jẹ́ kó yé wọn náà ni pé ará ọ̀run ni wọ́n ó ṣe di pé inú àwọn tó já àwọn ẹmẹ̀wà aláàfin ìgbà náà òun wò pé òun fẹ́ mọ ìpìlẹ̀ kìíní òun fẹ́ mọ̀ nígbà tó wá di ọdún kan ọdún yìí wá ní wọ́n wá ní ọ̀kan inú àwọn ẹmẹ̀wà aláàfin yìí ọwá gorí lọ látàlẹ́ tó kún ọ̀la tí wọ́n wà sáàfin ọfẹ́ mọ ogbó wọ́n ń ṣe ọwá padà rí pé àtàwọn èèyàn ní ẹ̀hán wọ́n kó aṣọwọ̀ sórí wọ́n se ṣe bí arọ́ ọ̀run bọ́wà jọdún yẹn tí wọ́n ọsọ fọ́ba pé báyìí báyìí báyìí báyìí báyìí lórí ọba wa sọ fún pé kò sí nǹkan kan tọ́ba dọdún tí ń bọ̀ á gba wọn sí síkẹ wa nínú àwọn sí tán gbé wá náà ni pé ká ní wọ́n jẹ́ ogójì òun náà wá lọ́ọ̀rin sọ bí ti wọn wọ́n wá ríra wọn fáwọn tí àwọn ti lé lógójì àtẹyọ ah, ta ló wà láàrin wa tí wọ́n fi ṣe gbogbo wọn máa ń ṣe tán pátá owó gbogbo bí wọ́n ti máa ń ṣe láàrin wọn owó gbogbo bí wọ́n ti máa ń fúnra wọn ní owó gbogbo bí wọ́n máa ń wá wọn sọ yẹn nígbà tó dọdún tó tẹ̀lé báyìí wọ́n ń retí pé bóyá báwọn ti máa ń fi aláàfin báwọn ti máa ń fi ṣe ayẹyẹ lọ́dọọdún òun náà kó àwọn ẹni táwọn yìí náà kó àwọn eégún mi jáde ni látara bẹ́ẹ̀ ó di fáwọn tápà wọn láǹfààní sí àti máa bá ọba láti máa bá ṣe ayẹyẹ yìí mọ́ nínú ààfin rẹ̀ ẹni àwọn náà lọ wúyé àwọn olégún tó pọ̀ ibi tégún ti bẹ̀rẹ̀ nù ìsẹ̀mí ìgbé wá pé rárá arákùnrin kan bẹ tó ṣe pé nínú àwọn jagunjagun jagunjagun aláàfin ni òun lọ jagun lọ́lọ́ jagun títí ọjagun ó borí ṣùgbọ́n gẹ́gẹ́ bá alẹ́ ti mọ àwọn jagunjagun tàbáwọn akọgun wọ́n jagun débi pé ní kẹ́yìn wọ́n padà rí pé wọ́n padà fàṣejù bọ́ wọ́n padà pera wọn ní nǹkan ó pera rẹ̀ ní mẹ́wàá ó ti pé ojú padà tí kò lè gbénú gbòrò mọ́ ọ padà wá lọ lílọ tó lọ wọ́n bá sọ pé ó ti kú ọ̀sà lọ tí wọ́n rí mọ́ ó ti kú ìtìkú rẹ̀ báyìí ló wá wò pé ọlọ́mọ wá sẹ́ndì ọ wá sẹ́ndì lẹ́tà sílù pé òun bọ̀ wá o ọmọ wà sọ fáwọn bàbá òun ti kú yà wá wà lódodo ó fi wọnú òlù wọ́n rí pé àárọ̀ ah, ọ̀run máa wọ̀ ló wà àárọ̀ ọ̀run máa wọ̀ wà àárọ̀ máa wọ̀ wà àdéhùn lọ́wọ́ sọ fún aráàlú ń gbà ní àtọmọ rẹ̀ àtàwọn ìyàwó rẹ̀ pé bóun ti máa wá lọ́dọọdún nìyí wọ́n wá lọ́dọọdún tó wọn ò rí lọ́dún mi tó fi kú tí fi bẹ̀rẹ̀ láti àwọn míì sọ ni wọ́n jọ níkẹyìn tó jẹ́ pé ńgbà tí ó padà wá táàtù máa gbọ́ nípa àtẹ́lé yẹn alimohen òun náà ni pé látara bẹ́ẹ̀ kò sí nínú àwọn òsà àpilẹ̀ ilẹ̀ Yorùbá bí òtí wá sí nínú òsà àpilẹ̀ yìí ọ̀wá túmọ̀ sí pé ni ọba wá ṣe rí owó gbé ní ọba ṣe égún ọlọ́jẹ̀ ni àbí kí wọ́n pe àwọn bàbá ọkọ̀ tí wọ́n rí wọ́n rí ń pè wọ́n gbogbo wọn yẹ́yẹ́ látòkè délẹ̀ ẹni ó bèé ti gbé irú ẹni bẹ́ẹ̀ ó ti di kèfèrí káàfẹ́rọ́n múṣẹ́rẹ́fọ́n kí ló fà ẹ̀lẹ̀rẹ́ légún kọ́ má pọ̀fọ̀ kí ló fà ẹ̀lẹ̀rẹ́ légún kọ́ má so ògùn mọ́ra ẹ̀lẹ̀rẹ́ légún kọ́ má pè nǹkan ẹ̀mí lẹ́yìn ọlọ́run ẹ̀lẹ̀rẹ́ légún kọ́ má jẹ́ nìkan tí ó pin dán yóò ní dán tí ó pa ó ló fọwọ́ jẹ́ pé nínú àṣà wọn tí wọ́n bá fẹ́ jáde wọn èyí fẹ́ jẹ́ kẹ́nì kí wọ́n tún fọkọ́ ọlẹ̀ wọ́n gbà pé ogun ọdẹ táwọn bá fẹ́ pa kò ní jẹ́ wọ́n gbà pé nínú àṣà wọn lásìkò táwọn bá ń lọ́wọ́ wọn ò fẹ́ jẹ́ kójú ọ̀kan pé ò ní jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọdẹ wọn yìí látara bẹ́ẹ̀ ẹni yóò tọ́ bá rẹ̀ mùsùlùmí àti máa tọ́pọ̀ rẹpẹtẹ àwọn ẹ̀kú iwu mọ́jẹ́ nìkẹ́ tí wọ́n mọ̀ kó jẹ́ẹ́jẹ́ kó sì lọ dáná sun mọ́jẹ́ nìkẹ́ tí wọ́n mọ̀ rárá tọ́ọ̀bá lè ṣe rẹ̀ wọ́n àwọn kẹ́míkà tó gbóná ọlọ́ nígbà 20 days yóò jara pátápátá yóò máa ma bútẹ́bútẹ́ fúnra gbogbo ara lẹ́nà owó gbogbo iná ní tó dájú náà ni pé gbogbo àwọn rẹ̀wọ̀n rẹ̀ ọ̀yẹ́ kọ́ wà lọ́ọ̀dẹ mùsùlùmí torí pé àwọn eégún yìí àwọn èyí tí wọ́n lágbára nù wọn wọ́n lálùjẹ̀nú inú ẹ̀kú yìí àlùjẹ̀nú wà lẹ́ ẹ̀kú mi a máa dún fúkẹ́fúkẹ́ tí ó máa mí ó dà mí ìbẹ̀ wọn máa gbọ́hùn rẹ̀ yọ wá kàǹkà lójú àwọn ará ilé ní ẹ̀rẹ́ wa sọ́dọ̀ rẹ̀

fàzàdúhùn múra àpá wọ́n wá lékún lófò fáwẹ̀ èèyàn àwọn ọlọ́wọ́ rẹ̀ lọ́rọ̀ wọn pàtí ní bùkátà sí ìrìnlọ wọn rọ́rọ́ bó ti wùlẹ̀ ọmọ ṣùgbọ́n bọ́ mẹ́ẹ̀dẹ́ ènìyàn ṣe wọ́n rẹ̀ lọ́lọ́dọ̀ àwọn alùjẹnú bẹ́ẹ̀ làwọn alùjẹnú rí pé ah, yọ gbà pé tóun bẹ́ẹ̀ bá bẹ̀ yẹn kú ó kọ tóun rí ọmọ ajẹ́ irú ẹni bẹ́ẹ̀ kú kékù kèfèrí ni o ló fi jẹ́ pé bá a ṣe pọ̀ ní mùsùlùmí ọlọ́lọ́mọ mùsùlùmí lọ́dọ̀ rẹ o má lè pé bá a ṣe ń pé ọ mùsùlùmí lọ jẹ́ mùsùlùmí o ẹni ọ jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run bá ní mùsùlùmí ihun tá a fẹ́ sí yẹn jẹ́ ara wa ni pé a rí gbangba rẹ gbangba rẹ láti bọ́ọ̀lù torí fọ́pọ̀ yẹn ọlọ́run bá lọ́mọ ọ̀pọ̀ yẹn sì gẹ́gẹ́ lọ́lọ́run bó fi bọ́ọ̀lù gbogbo wọn a rí a máa pè ọ́ ànábì ti yẹjú ẹ̀ fún wa pé àìmọye ẹlòmí tẹ́mà wo pé á ah, èèyàn kàǹkà ní láyé èèyàn kàǹkà ní ohun lẹ́ẹ̀ káwọ́ kọ́bá lọ́rù jẹ́nà inú náà láti ti bá àwọn èèyàn rẹ̀ máa yàn kí láadé ebi wọ́n lọ pa á láṣẹ dáadáa ni lọ́pọ̀ àbájẹ́ fún ọyọ́ níbẹ̀ ni ẹjẹ́ bọ̀ pé bí ṣe ń pa yín láṣẹ dáadáa yẹn èmi ò ṣe o bí ṣe ń kó wà bàjẹ́ fún yín èmi lẹ́ẹ̀ ọkọ̀ wà yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ lọ́lọ́run ó fi yẹn jú wáńjẹ́ wíra ti yáàmà ṣùgbọ́n ìtọ́ bá gbé jáde tá a fi rí ọ òun kírun alihamdulillah tọ́ bá kọ́ àkẹrun ti ọlá ìwọ lọ́kẹ̀ tí mo fi ẹ̀rùn tí ìfi ń gáìdì ara mi ń tẹ́ pé olóògbòdì burúkú ní rí wọ́n náà ti mọ̀ pé ibi tó fi lọ́nu bẹ́ẹ̀ náà lọ́wọ́ bó ṣe gbé ọdìdé jẹ́ wíyà kìí àmọ́ kí lọ́wọ́ nǹkan ààrẹ jẹ́ sí tó fi gbogbo kátìkàtì ilẹ̀ kó jọ́sìn ọlọ́wọ́ bá nìkan ṣoṣo kọ́ sin ọlọ́wọ́ bá tààrà gbogbo rẹ̀hùn rẹ̀hùn tó ti kàtí táwọn yẹn jọ́ sí fún lónìí gbogbo àwọn ẹgbẹ́ kẹgbẹ́ táwọn yẹn wà lónìí ó kí ilẹ̀ sí náà bá rí pé sóso ọlọ́run ọba yìí nìkan tí yẹn bá sì ọlọ́run ọba ti tó gbá ẹ̀ lọ́wọ́ gbogbo aburú èyí ti ń bẹ láwùjọ à ń bẹ lọ́hùn ọlọ́run bọba lè fi ọlá bí yóò tẹ́nu kọ̀ọ̀kan bá kùn sí dákùn tí wà sí ń bẹ́ o dákùn tí wà sí ń bẹ́ o dákùn tí wà sí ń bẹ́ o gbogbo bí a sì ṣàṣìṣe lólórí ọlọ́run bọba lè fi ọlá tàfójì fún wa o tàfójì fún wa o tàfójì fún wa o wọn bá tákùn tákùn máa wá lò lórílẹ̀ ayé ọlọ́run dákùn ṣàtúnṣe wa dákùn ṣàtúnṣe wa já mọ̀ já lè sìn ọ́ ta bá sìn ọ́ dákùn já rí ọ̀sìn ta bá rí ọ̀sìn dákùn gbà níjọsìn lọ́wọ́ wa gbogbo ẹni tí tó ní sẹ́lọ́ nu wa lọ́dàkùn pápá àlùbáríkà ṣiṣẹ́ wa gbogbo àwọn tí ń ṣòwò nu wa lọ́dàkùn pápá àlùbáríkà ṣòwò wa gbogbo àwọn iṣẹ́ ìjọba ọlọ́dàkùn pápá àlùbáríkà ṣiṣẹ́ wa gbogbo àwọn àgbẹnú wa ọlọ́dàkùn pápá àlùbáríkà ṣe fún wa o pápá àlùbáríkà ṣe fún wa o ó má jẹ́ àdàmú ká tó rí jẹ o ó má jẹ́ àdàmú ká tó rí mu kọmọ jàdá nǹkan tó rí ná kọmọ jàdá nǹkan tó rí lò gbogbo bá ti ń lo òkè tá ń lọ ọlẹ̀ ọlọ́run àánú rẹ ìdáàbòbò rẹ ń takùn àbí sọ wa lọ mọ́jà pàdé lẹ́yìn sí o mọ́jà pàdé àgbákò ẹni tí ẹ ti tẹ́lẹ̀ mọ́jà ti kò ń gẹ́ rẹ̀ àwọn aláàárẹ̀ ọlọ́dàkùnbà jogún àlàáfíà fún wọn àwọn tí ń sáré ọlọ́dàkùnbà jogún àlàáfíà fún wọn àwọn aboyún inú ọlọ́dàkùn tí wọ́n sọ láyọ̀ àwọn aboyún inú ọlọ́dàkùn tí wọ́n sọ láyọ̀ àwọn ọmọ wa ọlọ́dàkùn tí wọ́n sọ oríire dákùn tí wọ́n lólú ọmọ fún wa àwọn tàwa jòbí náà àìsìkítà fi ọlá aláhàúlá ọlá kò wà kí n sọ̀rọ̀